mo kí gbogbo ojú tó ń wò mí lẹ́ni àti gbogbo etí tó ń gbọ́ mi mo kí n káàbọ̀ sórí ètò àdáyébá hmm. orúkọ tèmi ni Ṣọládé ọmọ bíbí inú Fọ́tíngà Ṣayé Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà àtọ́kùn ètò àdáyébá iná ni ẹ kú ti mọ̀ wípé a máa ń lọ káàkiri ilẹ̀ Yorùbá láti lè mú bí àṣà wọn bí ó ṣe rí wa a wà ní ìlú Ìdànrè ní ìpínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣe ọdún Orósùn mo ti máa ń sọ wípé tẹ́yìn bá ní ọdún ìbílẹ̀ yín àbí ẹ tiẹ̀ ní ìpolówó ọjà ẹ pẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi ọmọ yín òdo ẹ̀jọ òdo èjì ẹ̀ta ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán èjì èje tàbí kí ẹ wo ìsàlẹ̀ amóhùnmáwòrán yín ẹ ó rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bẹ̀. ẹ wá nǹkan fìdílé kẹ́ máa wa ká lọ Oòduà gbè àṣẹ. Afrospace TV, Africa to the world. ẹ̀yin bàbá wa ẹ̀yin gẹ́gẹ́ bíi kábíyèsí ìlú Ìdànrè a máa ń gbọ́ nípa Ìdànrè Ìdànrè ìtàn wo ló bí Ìdànrè kí ló mú orúkọ yìí wá. yes ẹ ṣe pọ̀ ìtàn wa pé sí ọ̀ràn méjì èkíní àwọn ìjìdálẹ̀ wa the aborigines ló jẹ́ pé wọ́n rò pé ṣe ni wọ́n ń bá ẹ̀wọ̀n sọ̀kalẹ̀ láti ọ̀run wá ẹsẹ̀ tí wọ́n kọ́kọ́ fi dé ilẹ̀ ó tù wá lórí àpáta títí di onílé ni apá kejì ìtàn wa ní nípa tí oòdùà àti àbúrò ẹ̀ ọlọ́fin tí wọ́n ń wá láti ilẹ̀ Egypt tí bàbá Odua, ó dúró sí ilé Ifẹ̀ gbàdí bàbá rẹ̀ gbésẹ̀ Ọlọ́fin àbúrò ẹ̀ ló gba ipò gbàtó rẹ̀ rò títí ó rẹ pé iṣẹ́ tí wọ́n ń ṣe àti pé wọ́n ń káàkiri àti máa mú ìlú dára ká má máa fi èèyàn rúbọ ká má máa ṣe gbogbo wọn máa ń fẹ́ràn ara wa gbogbo kí ni wọ́n ń rò ó tún bẹ̀rẹ̀ sí í ṣe lọ ó wá bá wa ní ìlú wa tí a ń pè ní ọjà ńlá ibẹ̀ ló ti bá wa pàtó fẹ́ kúrò ní ilé Ifẹ̀ ó ní kí àkọ́bí Oòduà Ọ̀rànmíyàn kó dúró Ọ̀rànmíyàn kọ̀ ó lóun fẹ́ gbá àbúrò bàbá òun lọ wọ́n á sọ pé kí Ọ̀rànyàn ọmọ Oòduà òun ló bí gbẹ̀yìn tó jẹ́ pé arọ ni kò lè rìn wọ́n ní kó dúró kó máa tọ́jú orí bàbá so ìgbà tí ọlọ́fin wa bá wà ní ọjà ìlá ìgbà tó dé ọjà ìlá kẹbí ọgbọ́n tí wọ́n ní ó gba ipò náà ní ọwọ́ ẹni tó ti ń kó wa wọ́n pè ní Oṣùbàlẹ̀ ó gba ipò Oṣùbàlẹ̀ wá di igbákejì ẹ̀ títí di òní lónìí ṣùgbọ́n ní head of Ọwá ruling house ní ní Ìdànrè wọ́n wà ń bẹ̀ títí tí ó máa ń fún wa ní protection ó máa fún kò jẹ́ kí ogun ó ké orin kó wa kò jẹ́ kí ẹnikẹ́ni ó wá sọ́dọ̀ wa àwọn à ń bá iṣẹ́ wa lọ à ń bá gbogbo ẹ lọ gbà tó tún ṣe tí bàbá wa rí i pé òun ti dàgbà pé òun máa tètè lọ ó pe gbogbo àwọn ọmọ ní pẹ̀lẹ́sẹ̀ o òun òun ò ní pẹ́ lọ o tóun bá lọ o kẹ́ máa fún un ní èèyàn kọ̀ọ̀kan ní ọdọọdún gbogbo yìí wá bá àwọn ọmọ lẹ́rù pé áá bàbá níbo la máa ti rí èèyàn tá a máa fi ṣe ìrúbọ yìí àwọn ọmọ ẹ má bẹ̀rù òun ò kọ́ yín ní nǹkan tẹ́ ẹ máa ṣe ó wá kọ́ wọn ní egbògi tá à ń lò nígbà yẹn tí wọ́n bá ti lò ó ẹni tí wọ́n fẹ́ lò ó fúnra rẹ̀ ló máa ń wá ajá ewé méjì dání tá à ń pè ní ewé ère tá a bá ti rí ẹni tó dá ewé bẹ́ẹ̀ dání a mọ̀ pé ẹni tí ọlọ́fin fẹ́ ká ká lò nìyẹn wà kò lò ṣé o gbà tí bàbá rẹ̀ gbéṣẹ̀ Ọ̀rànmíyàn fẹ́ máa fòun jẹ ọba bọ̀tí àwọn aráàlú wọn ò fẹ́ wọn fi jẹ ọba wọn ní wọn fẹ́ kí àkọ́bí ọlọ́fin agbóògùn pé òun ló máa jẹ oyè agbóògùn wá jẹ oyè èyí ò tẹ́ Ọ̀rànmíyàn nínú ó wá bínú ó wá lọ sí Ẹdó gbà dé Ẹdó Ìbìní ó wá mú ọmọ Ìbìní ṣe ìyàwó bàtí yẹn máa kọ́kọ́ bí mo wá bí ọkùnrin bàtí ọmọ yẹn bá bẹ̀rẹ̀ tí tó dàgbà ó lè sọ èdè wọn dáadáa pàpá ò lè sọ ọ́ àwọn èèyàn máa ń lọ sí ọ̀dọ̀ ọmọ jù pé wọ́n máa ń wá sí ọ̀dọ̀ bàbá tó gbọ́ èdè wọn eléyìí ìgbà yẹn wọ́n wá rò ó wọ́n wá pín ìlú yẹn sí méjì wọ́n pe apá kan ní òṣèlú ibẹ̀ yẹn wọ́n ní ìwọ ọmọ ọba yìí o ibẹ̀ ni kó máa gbé o ò gbọ́dọ̀ lọ fojú rí bàbá rẹ o ìwọ bàbá ò gbọ́dọ̀ lọ sí ìṣèlú o láyé àtijọ́ lẹ́wọ̀n wọn ti ṣe nìyẹn o títí bàbá eléyìí ò tẹ́ lọ́rùn ó wá kó ń bẹ̀ ó wá padà wá lọ dá ìlú tiẹ̀ sílẹ̀ ṣe pé Ọ̀yọ́ Aláàfin. Ọ̀yọ́ méjì ló wà o Ọ̀yọ́ ilé ìkan Ọ̀yọ́ Aláàfin bó jágé pé Ọ̀rànmíyàn padà lọ sí Ilé Ifẹ̀ ìkan tó ń ṣẹlẹ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni kì bá ṣẹlẹ̀ nítorí pé Aláàfin ó rò pé òun ni ẹ̀gbọ́n ó rò pé òun ni àgbà kò dẹ̀ pé àbúrò òun yẹn kó o bímọ kó tó ìkà tó ń fa ìgbọ̀dọ̀ yẹn wọn nìyẹn. ọlọ́fin gbèsè ti Ọ̀rànmíyàn tó fẹ́ jẹ́ tó fẹ́ káfíń jẹ́ kó àwọn fi jẹ́ kí wọ́n lọ́ọ́ fi àgbo oògùn jẹ́ ṣe òkè wọn tí mo ti fún mi kó mi kúrò ní orí yẹn ṣé òǹgbà tó wá lọ àwọn òǹgbà tí bàbá ti kú yẹn ìkan tó kọ́ wa pé a máa ṣe yẹn a bá bẹ̀rẹ̀ sí í ṣe é a máa rí èèyàn nígbà yẹn láyé àtijọ́ yẹn a máa rí èèyàn tá a máa fi rúbọ wọn fúnra ẹ̀ ló máa wá àwọn tó wá wà ní sọ̀ràǹdì ń wá àwọn yẹn wá bẹ̀rẹ̀ sí í fún wa ní orúkọ wọn ni pé àwọn ìlú kí wọ́n máa kí wọ́n máa ṣe gbòógì kí wọ́n máa fi rí lèèyàn rúbọ àwọn ìlú tó máa ṣe idán tí wọ́n máa fi rí èèyàn rú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò pè wá ní ọjà láwọn wọn bẹ̀rẹ̀ sí ń pè wá ní onídán àrè àrè ẹni tí wọ́n rí he idán egbògi tí wọ́n ṣe tí wọ́n máa ń rí yàn wọ́n á ṣe ìjòrúkọ wa pé onídán àrè wọ́n á ṣe ìjòwà ní ọjà ńlá sí onídán àrè dèédé wọn kan tún ń wá kidnap kan máa kó àwọn ọmọ wa ọmọ máa sọnù àwa ní àwọn kan tó jẹ́ pé ọlọ́dẹ ni wọ́n tí wọ́n máa ṣọdẹ lókè ń bẹ̀ yẹn wọ́n porúkọ ọlọ́dẹ yẹn ní Ègùnrìn ló wá ah, ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ará ẹ̀yin ará mi tá a bá gun òkè lọ ilé kan wà lókè ó jẹ́ pé ó gba gbogbo wa o ẹ̀já lọ sórí sórí òkè yẹn la wá àgbà sí la wá lọ sí orí orí òkè gbàdé àbẹ̀ làwọn àbẹ̀ ní pè ní Ifẹ̀ òkè. ẹ̀yin ará ilé ẹ rí wípé ìtàn ìlú Ìdànrè ó ń dùn ẹ tí ì gbọ́ nǹkan lẹ́nu bàbá wa ẹ wá jẹ́ kí adé òkè. Afrospace TV Africa to the world. ní ọdún kù ọ̀la ni àwọn àwòrò yóò gun òkè Ìdànrè lọ wọn yóò kó ohun jíjẹ mímu àtàwọn ohun èlò tí wọn yóò lò nínú ọdún gun òkè Ìdànrè. ẹ̀yin ènìyàn mi iṣẹ́ ńlá ni gígun òkè Ìdànrè o àádọ́ta lé lẹ́gbẹ̀ta ìgbésẹ̀ ló wà lójúnà àti gun òkè Ìdànrè gẹ́gẹ́ bí ìwádìí tí a ṣe lẹ́yìn tí Odùduwà kú ni Ọlọ́fin kúrò ní Ilé Ifẹ̀ wá sí ìlú Ìdànrè ẹ̀ẹ̀mejì ni Orósùn wá Ọlọ́fin wá sí ìlú Ìdànrè ọ̀nà tí ó gbà wá lákọ̀ọ́kọ́ yàtọ̀ sí èyí tí ó gbà wá lẹ́ẹ̀kejì ọ̀nà àkókò ni ó gbà wá lákọ̀ọ́kọ́ ó gba àkókò ọ̀wọ̀ àpáfà jàlejà òdòlè òdòlè ní Orosun. ti rí wọn tí wọ́n ń ná ọjà wọ́n ń pe ọjà náà ní ọjà àrówóná tàbí àjàgbálóbu ọ̀nà àrókùsọ èsùn ẹ̀ ní ìdànrè ni Orosun gbà wá lẹ́ẹ̀kejì nígbà tí orosùn dé ìlú ìdànrè lẹ́ẹ̀kejì ni ó gbọ́ pé ọlọ́fin ti pa ipò lásìkò náà ni agbo ogun jẹ́ olórí ìlú aganjú ló bọ́ sí ipò olórí lẹ́yìn ikú agbo ogun. Hmm. mo sọ fún yín pé ìlú ìdànrè ni a wà níbi tó ti ń ṣe ọdún orosùn a wá sí òkè ìdànrè láti wá lọ wo gbogbo àwọn ibi tí bàbá wa tí wọ́n jẹ́ kábíyèsí ìlú ìdànrè tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ ìkan lára ibi tí àwọn èèyàn tí wọ́n bá wá sí òkè ìdànrè tí wọ́n ti máa ń sinmi láti rí i pé bóyá ó rẹ̀ wọ́n díẹ̀ ah, ọlọ́run jẹ́ kó rọrùn irinkerídò àṣà náà ni o ṣùgbọ́n ọlọ́run jẹ́ kó rọrùn ẹ rí mi báyìí rí bí mo ṣe ń làágùn nítorí àwọn ọmọ wa náà ni kí a má lè gbàgbé àṣà wa àṣà wa ìṣe wa èdè wa lórí ètò àdáyébá lórí Afrospace TV ó jẹ ìyá àṣà lógún wọ́n ti máa ń sọ wípé tẹ̀yìn bá ní ọdún ìbílẹ̀ yín àbí ẹ tiẹ̀ ní ìpolówó ọjà ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi ọmọ yín bó bá tiẹ̀ jẹ́ pé ẹ̀yin náà fẹ́ ka wá sílùú yín àìmọye àwọn ìlú ní ilẹ̀ Yorùbá tí wọ́n tún ní àwọn ibi tí a lè lọ láti lè ṣe àwárí àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi ọmọ yín òdo ẹ̀jọ òdo èjì ẹ̀ta ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán èjì èje tàbí kí ẹ wo ìsàlẹ̀ amóhùnmáwòrán yín ẹ ó rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kejì. ètò àdáyébá lórí Afrospace TV òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ máa tẹ̀lé wa ká lọ ó yá o àti ìdébì kankan ìdajì ọ̀nà láṣẹ wa o kò ní rẹwà ire o. mọ́kùnkù ò mọ tẹ̀kú owó jàre wá. bí ó tilẹ̀ jẹ́ wípé ìwádìí ṣì ń tẹ̀ síwájú láti lè ṣe àbẹ̀wò sí àwọn ìlú tí a gbọ́ wípé wọ́n ti máa ń ṣe ọdún orósùn ní ibòmíì wọ́n á máa pe orósùn ní mọ́remí tàbí kí wọ́n pè é ní àyìnà òkè ìdànrè náà ni ẹ̀rí àwọn ènìyàn tí wọ́n ń gùn yìí àtonílé àtàlejò ni ó lè gun òkè ìdànrè bí ó tilẹ̀ jẹ́ wípé ìwádìí ṣì ń tẹ̀ síwájú láti lè ṣe àbẹ̀wò sí àwọn ìlú tí a gbọ́ wípé wọ́n ti máa ń ṣe ọdún orósùn orósùn ni wọ́n máa ń ṣe ọdún ìgògò fún ní ìlú ọ̀wọ̀ wọ́n ń pè é ní orosìn orosùn yìí kan náà ni wọ́n ń ṣe ọdún ìkóbà fún ní ìlú Ẹdó lásìkò ọdún ìjẹṣu ní ògbè àkókó àwọn náà máa gé irun bíi ti àwọn àwòrò ìlú Ìdànrè ṣùgbọ́n wọn kì í la irun tiwọn láàárín ọdún orosùn ni àwọn náà ń ṣe wọ́n ń ṣe é ní Ẹ̀sà Òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gẹ́gẹ́ bí ìwádìí ṣé ẹ rántí wípé ikó ni àwọn Ìgbò ń fi sára nígbà tí wọ́n ń kó àwọn èèyàn Ilé Ifẹ̀ lẹ́rú. Mọ́remí ló tú àṣírí wọn fún àwọn èèyàn Ilé Ifẹ̀ pé wọn kì í ṣe eégún wọ́n kàn ń da èkó bora ni. iná tí wọ́n fi ṣẹ́gun àwọn Ìgbò nígbà náà ni wọ́n máa ń dá lálẹ́ ọjọ́ ọdún orósùn láti fi ṣe ìyẹ́sí fún un. láti ààfin ni wọ́n ti máa ń tan iná náà. aago kan sí aago méjì òru ni wọ́n máa ń tàn án. wọ́n á sì gbé e wá sí ilé olóyè ọ̀sọ́lọ̀ láti ààfin. lẹ́yìn tí iná náà bá ti dé ilé olóyè ọ̀sọ́lọ̀ ni wọ́n máa ń gbé lọ ààjìn kò sí ẹnikẹ́ni tó lè fojú rí iná náà mọ́ lẹ́yìn tí ó bá ti dé ilé olóyè ọ̀sọ́lọ̀ ìbáà ṣe àlejò tàbí ọmọ ìlú. ẹ̀yin ará ilé òkè ìdánrin láṣẹ wa ṣùgbọ́n ibi báyìí ni ààfin ọba ní ayé àtijọ́ ṣe ibi tí a wá dúró sí yìí níbi báyìí ẹ máa rí i pé ẹ rí àwọn orí màálù ìwo màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èmi ò mọ nǹkan tí wọ́n fi ń ṣe níbà ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n wa kan ti wà ń bí tí wọ́n máa yànnàná ìdí tí wọ́n fi kó gbogbo ní ìsí bíbá mo tún rí màrìwò gbígbẹ gan ní ara màálù ọ̀hún bàbá wa ẹ bá wa dárúkọ yín ẹ bá kí àwọn ará ilé kẹsì bá wa sọ ìdí tí wọ́n fi kó àwọn kìíní sí. ọlásùnkànmí ọláníyì láti ìlú ìdànrè ṣe rí orí màálù tẹ̀ ń wò ń bì yìí ní ọdọọdún la máa ń pa màálù kọ̀ọ̀kan kábíyèsí fẹ́ ṣe ìje festival adé Odùduwà tó máa ń lò ní ẹ̀ẹ̀kan lọ́dún ṣé rí orí màálù tó wà ń bí wọn á máa fi màálù yẹn wá sí òkè dànrè ní ọdọọdún ní ayé àtijọ́ ẹ mọ̀ pé àwọn òbí wa lára wọn ò kàwé so wọn àmọ̀ bí wọ́n ṣe ń ka iye ọjọ́ so wọn nígbà tó wá di ọdún tó kọjá ni wọ́n máa ń pa màálù tí wọ́n mú wá sókè dànrè tí ọba yẹn bá ti gbéṣẹ̀ sòtò afẹ́ mọ iye ijọ́ tí ọba yẹn kò ti lò lórí oyè wọ́n wá síbí wọ́n wá ka iye orí màálùú tó ti wà níbí so iye oyè yẹn ló wá jẹ́ oyè ọba tó ti lò ní orí oyè tẹ́ bá wo ilé tó wà níbí báyìí ilé ti pé forty two years so tó yẹ pé kábíyèsí ti wà lórí oyè so tí kábíyèsí wá gbésẹ̀ gbogbo orí màálùú wọ́n wá kó kúrò ńbẹ̀ ọba mi tó wá ń bọ̀ wọ́n á bẹ̀rẹ̀ títí ẹ̀ ó represent iye ọba tó ti jẹ nídàn rẹ̀. Tabaka a bá kà láti bí lọ sínú ilé àrùkò yá pé twenty six so láyé àtijọ́ tó bá ti ń jẹ wọ́n máa ní èlé ẹyọ so ọba tó pẹ̀lú láti ayé agbógun pẹ̀lú láti ayé agbógun ọba bọ́lúwọ̀dì ọba bẹ́yọ̀jà gbogbo ẹ̀ so kínní ò rẹpísẹ́ǹtì àwọn ọba tó ti jẹ nílùú ìdàn. ibí ni ọwọ́ apẹ́ ibi tí wọ́n ti máa ń jẹ oyè àwọn oyè tí wọ́n máa ń jẹ ń bí oyè àwọn ìyá rẹ̀ àwọn tó máa ń lo ọ̀já fífún so tí wọ́n ti jẹ oyè wọ́n máa gbé wọn láti bíi tí tí wọ́n fi dé ilé wọn ẹsẹ̀ wọn ògùdọ̀ kanlẹ̀ ògùdọ̀ ẹsẹ̀ wọn ògùdọ̀ kanlẹ̀ wọ́n máa gbé wọn lórí òtún wọn fẹ́ jẹ òru lísà ológbòṣẹ́rẹ́ òru lísàrà òru òru ṣòrè òru gbogbo ẹ̀ wọ́n máa jẹ bíi pé oyè àṣà ni wọ́n máa jẹ bíi pé tí wọ́n fẹ́ jẹ oyè aishif wọ́n máa pè ní ẹ̀rà rẹ̀ àwọn máa pọ̀ ní ẹ̀yà ẹ̀yà àfà ní yorùbá ní àṣà yorùbá ìwà rẹ̀fà ìwà rẹ̀fà ni wọ́n máa ń pè wọ́n pé téèyàn bá ti jẹ oyè yẹn a máa lọ so wọ́n máa gbé wọn láti bí yìí wọ́n máa gbé wọn délé ẹsẹ̀ wọn gbúdọ̀ kanlẹ̀ ìgbà kan wọ́n dẹ̀ délé wọn wọ́n máa lo oṣù mẹ́ta nínú ilé sọ pé wọn gbúdọ̀ jáde tí wọ́n á ti lò táyé dé oṣù mẹ́ta wọ́n tún padà wá síbí yìí wọ́n tún gbé wọn èké wọ́n tún ṣe ayẹyẹ òwúyè yẹn fún wọn wọ́n ṣe máa lọ sí ilé wọn. ṣé dìsín náà máa ń ṣe bẹ́ẹ̀. wọ́n àì ṣe bẹ́ẹ̀ tó fẹ́ jẹ́ oyè àwọn ọlọ́jà nídànrẹ́ ọlọ́jà nídànrẹ́ wọ́n máa wá sókè jìnnà tí wọ́n máa gbé wọn lọ sílé wọn wọ́n àì ṣe dèní dèní. inú pálásì kábíyèsí ọ̀hánra yìí náà ti wọlé omi yìí ẹ pé omi ọ̀gọ̀dọ̀ ní ọ̀dàn yìí omi yìí èsùn yẹ̀ṣẹ̀ mi ṣe alẹ́ mi sóúnjẹ alẹ́ mu mọ́gàáyé alẹ́ mu jẹun kété so omi yìí hàn fọ bóyá ẹ̀sán náírà àtijọ́ omi náà pé omi ọ̀gọ̀dọ̀ yín so omi yìí náà wádẹ̀ mú ṣàdúrà àdúrà gbà lè sí omi yìí wọn àmọ́ omi yìí ṣe tẹ́lẹ̀ arò bóyá ẹ̀ lè lò ó bọ̀dá fẹ́ ṣe ń jẹ àlò olè ọ̀kọ́ pọ́n wọn lè fọ ẹ̀sán orí gbà ṣe so omi náà pé omi ọ̀gọ̀dọ̀ ní olùdàn yín. mo ní pé Afrospace TV ló dẹdún kù táyé ń gbọ́ Afrospace TV tún ló dẹdún kù táyé tún ń gbọ́ tẹ bá fẹ́ gbọ́ tẹ́lẹ̀ tó ní tẹ bá fẹ́ gbọ́ programu tó ń tìgbàlódé Afro TV gangan dènà ń mo sàmì àdúrà pé iléeṣẹ́ yìí ò ní lànà o àgbáwo iléeṣẹ́ wọn ó à ń pa Afro TV iléeṣẹ́ yìí ò ní lànà. ibi lọ́bẹ iṣẹ́ náà o tani ó kó yan àfòyẹ kéré gan mo ní kọ́lọ́ mọ́jẹ́ rògùn ṣẹlẹ̀ tún jí tíẹ́mbì téèyàn bá ti rówó ti kẹ̀tọ̀ ọ̀dọ̀ yín mọ́ ìyẹn owó tó wọ́n fi lọ ọ̀dọ̀ yín gangan tó wọ́n fi wọ ibi tẹ́ kálẹ̀ sí téèyàn bá ti rówó ti kẹ̀tọ̀ ọ̀dọ̀ yín mọ́ ẹ̀ máa Afro TV táwọn ayé ń ṣe tú àlá ẹ̀dẹ̀ ní wálẹ̀ iléeṣẹ́ yìí ò ní lana o wàrà fanáwù kọlọ́njẹ́ ike gòkè sí ọgbọ́gbọ́. Afrospace TV Africa to the world. ẹ̀yin ará ilé mo rò pé ẹ gbádùn ètò àdáyébá ti ọ̀sẹ̀ yìí tí ẹ bá gbádùn ẹ̀ ẹ tún pàdé mi ọmọ yín lọ́sẹ̀ tó ń bọ̀ lásìkò kan náà mo ti máa ń sọ wípé tẹ̀yin bá ní ọdún ìṣẹ̀ǹbáyé ti ní ìlú yín tàbí ẹ tiẹ̀ fẹ́ kọ́ ìpolówó ọjà wá sórí ètò àdáyébá ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ọmọ yín òdo ẹ̀jọ òdo èjì ẹ̀ta ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán èjì èje tàbí kí ẹ wo ìsàlẹ̀ amóhùnmáwòrán yín ẹ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kejì ńbẹ̀ ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ lásìkò kan náà ire o.